ajá dúró dè mí lọ́nà fẹ̀rẹ̀kúnfẹ̀ ajá dúró dè mí lọ́nà fẹ̀rẹ̀kúnfẹ̀ bí ò bá dúró dè mí lọ́nà fẹ̀rẹ̀kúnfẹ̀ má kékèké olóko wa gbọ́ fẹ̀rẹ̀kúnfẹ̀ a gbọ́ òwò agbéwádé fẹ̀rẹ̀kúnfẹ̀ agbéwádé àgbà wa níṣu fẹ̀rẹ̀kúnfẹ̀ ajá dúró dè mí lọ́nà fẹ̀rẹ̀kúnfẹ̀ ajá dúró dè mí lọ́nà fẹ̀rẹ̀kúnfẹ̀.